àtọrọ àlékún ìkẹ́ àti àlékún ìkẹ́ fún aṣíwájú wa ẹni ọlọ́wọ̀n bá àlékẹ́ ọlọ́rán sí wa ẹni tí yẹ kó náà ni ni ó kó wa wà lè jẹ́nà insha Allah alkiyama lẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ní àná asàlàyé nípa fana'ul hayati wal ahya bí títọ́ sì rí bá ìtí ń jẹ́sẹ̀ rẹ̀ àti bí títọ́ sì dé bá gbogbo àwọn tí ń sẹ̀rẹ̀ níbàmú sí àwọn ìrútọ́lọ́wọ́ bá àlekè ọlá fún wa àti níbàmú sí àwọn tó ń rìn ẹnu tánágbà Muhammadu sallallahu alaihi wasallam sọ fún wa àti níbàmú sí àgbọ́yé àwọn ẹni àná iná sọ́ha bá ti wá káàbì ọ̀yìn lónìí àyètòkókà nínú àwọn manaziru àkhírà àbí nínú àwọn àṣẹlẹ̀ ńláńlá tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbéǹde ó ní ìjíǹde gangan fúnra rẹ̀ ó ní gbéǹde gangan fúnra rẹ̀ tí a ń pè ní àlìbáàfọwọ́nọ̀ṣóòrò ìgbẹ́ni tó ti kú dìde kó mọ́kùnrin kó máa sẹ̀mí gbogbo ohun tó ti di tí ò rí bí ṣe má kó jáde kó máa ṣe tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé méjìlá ni wá sàlàyé ilé ìfọ́ wa á sàlàyé àyè kan lónìí pẹ̀lú ògbó ọlọ́run á sàlàyé àyè kejì lọ́la àyè àkọ́kọ́ oní ta pè ní tàṣílù ìmáàlì bilbaasi wọn nashur ìfihànilẹ̀ ìfihànlẹ̀ ẹ̀rinlẹ̀ ẹ̀rí tó ní ká nígbàgbọ́ sí ìjínde ẹ̀rí tó ní ká nígbàgbọ́ sí bẹ́ẹ̀ni bá ti kú padà máa sẹ̀mí kàkà mú anúwọ́rọ̀ ọlọ́ torí ní usulil àkídà al-islamiyya náà àwọn ìpìlẹ̀ ńlá èyí tó de àkídà sílámù tó de ìmọ́lẹ̀ oní alìyímánù bèlìbà àti wọ́n mọ̀ṣù alàbí wọ́dá fèlò tàtà alìyímánì bílíọ̀nù ìlàáfírí oníká nígbàgbọ́ wípé ìjíǹde ń bẹ ká nígbàgbọ́ pé bàbá wa tó kú lánàá ń padà ń bọ̀ wá sẹ̀mí ń jọ́ka ká nígbàgbọ́ pọ̀tà wa táà rí ma ìgbà ká ń bẹ ká padà wá ẹni tí ó ṣàbòsí fún wa lónìí tí a láǹfààní àti ríbi gbẹ̀tọ̀ wa lọ́wọ́ rẹ̀ ọjọ́ kan ń bọ̀ tí a láǹfààní àti ríbi ṣe eléyìí kọ́ ọ̀pọ̀lọpọ̀ dáadáa ó ní ó ṣe fún mi ní ọ̀pọ̀lọpọ̀ dáadáa ó ní ó ṣe fẹ́ni láyé pálíkì yá pépé tí a bá ti kú dá lọ́wọ́ bá àlẹ́kì alẹ́ pàṣẹ kí gbogbo ẹ̀dá yáyá kí wọ́n jí wọn dìde padà dìgbà ìrìn ìjàzá ìdáyà ọmọ ìkẹyàmà láti wá pẹ̀sán tó ṣe ọjọ́ ìgbèǹde lẹ́yìn pẹ̀lú àwọn ìpìlẹ̀ ńláńláńlá tí ó gbé ìsìláàmù dúró ṣùgbọ́n tó yà wá lẹ́nu bó ti yà wọn ẹni àdá lẹ́nu ní nípa àwọn èèyàn ká ń wọ́n tako gbèǹde anyị idaka mbe nwata pụrụ ji nde onye a ada mustapha agụ eléyìí má jìnà kó ṣẹlẹ̀ ọ̀gá àwọn tí wọ́n tako èyí jíǹde lánàá làwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì mú àwọn kò sọ́lọ́run tí àwọn náà tako jíǹde lónìí ọlọ́wọ́ bá lékè ọlá náà Al-Qur'anul Karim nínú as-Saffat ọlọ́run ròyìn fún wa ó ṣàlàyé fún wa báwọn kèfèrí lánàá bí wọ́n ṣe tako jíǹde ọlú àyíká mẹ̀tìná àwọ̀kùn náà tòrọ ọba ọ̀hún wà ìlọ ọmọ iná wọ́n béèrè béèrè ní bẹ̀rẹ̀ ẹni tí ò ní àwọn bá pẹ́kú bẹ̀rẹ̀ yìí ní nǹkan ìbéèrè ní lóòótọ́ ṣùgbọ́n ìbéèrè àgbà ni. tí a rí lára jìnà tó ṣe lẹ́yìn bàtà bá ti wá kú ọkùn náà tó rọ ọba ó bá súnmọ̀ kí gbogbo ẹni bá kú padà bí ìyẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ jà ẹni ti sin láti bí ọdún kan lọ wò owó ní ó ti di ìyẹ̀pẹ̀ àfi tí bá jẹ́ ìnábẹ́ lọ nìkan ló kù àwọn ìnábẹ́ ọlọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá sí iléwọ̀ fúnlẹ̀ kó jẹ إن الله nábì ọlọ́run ọba àdékẹ́ ọlá ṣe fúnlẹ̀ kó jẹ ẹ àwọn nabi ọlọ́ ẹni tí ebá sà nábì ọlọ́ ntó jẹ́ pìlẹ̀ ní pìlẹ̀ ó ti jẹ́ ní ó ti di àwọn lọ́wọ́ ní pé lẹ́yìn ti kú ọba tá a ti wá di wàá ìlọ àìnà lámàbìrún ṣe ń tẹ́ ń sọ ni pé wọ́n padà wá ní ká máa déyàn padà ṣe ń tẹ́ ń sọ ni wọ́n ní ká padà máa ṣe mí padà eléyìí ní ìtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́fẹ́rin rẹ̀ nípa báwọn kèfèrí ṣe tako ìjínde mú àdùkùnbà àríkẹ́ ọlá ó dá wọn lóhùn ó dá wa kẹfẹ́ rí lóhùn láwọn àyè tó pọ̀ kùránì fi rìnlẹ̀ pé jíǹde ń bẹ kùránì gbẹ̀rún àwọn kẹfẹ́ rí sọ́ọ̀ ṣùgbọ́n náà tí kùránì fi gbẹ̀nu àwọn kẹfẹ́ rí sọ́ọ̀ kì í ṣẹ̀dá kan oríṣiríṣi àwọn ẹ̀rí lọ́wọ́ ọba àríkẹ́ ọlá fáwọn kẹfẹ́ rí ìmẹ́nu ẹ̀ máa wà dẹ̀lílò wà yí náà pẹ̀lú tí ń jẹ́ yìí pé mi ọlọ́run sọ fún yín bẹ́ẹ̀ mímú máa ń wọ̀dẹ̀ nínú akílíhì sí ṣe mẹ́lẹ̀ ètí ń jẹ́ yìí pé làákàyè tèyí tẹ́lẹ̀ ní ẹ̀dẹ́gàbí làákàyè wòra wò sí làákàyè sọ pé jíǹde ò lè sí ni àwọn àbábí ní àwọn ààyè àtàwọn ọ̀nà tí kò wá ṣàfihàn ọ̀gá máa mẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ àwọn ààyè tí kò wá níbi fààyè nílẹ̀ pé ìjíǹde ń bẹ ayé tó pọ̀ lọ ìnà ń gbà míì á ń tọ̀rí kiri fúnfúnárì bí wọ́pọ̀ rẹ̀ bá kọ́lọ̀ wọn bá àdíkẹ́ ọlá fún wa nílò pé à ìjíǹde ń bẹ gbàmí sí ń bẹ ń tọ̀rí tẹ̀lélírì alẹ́ òkú ẹ̀yìn kọ́lọ̀ wọn bá àdíkẹ́ ọlá fún wa láìpẹ́ alẹ́ ní ẹ̀rí pé ń bẹ lẹ́yìn sí ń àwọn ọ̀nà tí kò ní máa طريق الاستدلال بالحس على مكانه kọ́lá ọba pé fún ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé ó fi tàwa lọ́lọ́gbà tó lè bá ń ṣẹlẹ̀ bí mi náà lè ṣẹlẹ̀ tí ń bá lẹ́ tọ̀ríkù tẹ̀ṣìbíyì ìtẹ̀ṣìbíyì albáàfi wọn nà ṣúrì bí òmòrí tẹ̀jìríwá pé à ń fi tí ń ṣẹlẹ̀ láàrin ayé mi àti ẹ̀ka bí kí n lóṣe bí kí lóṣe máa ń sẹ̀rẹ̀ lóṣe ayé ọ̀ ọ̀nà ẹ̀rì tí ń de kòròkò jù bá náà lọ tí ń mẹ́ta gbà mí pẹ̀lú kò sí kí ló kọ́ sọ̀ sí mọ̀tàná wé àtẹ̀lé ha láti tẹ́mà fi ha ìyàní bá fún wọn bí ara ìdùnnìyà kọ́nà wọn bá kí ọlọ́pàá àwọn àtàn fún wa nípa àyèmáyé àwọn ọ̀nà tọ́lọ́mọ ti jí àwọn èèyàn dèdè rí láyé ń bí ká lẹ́yìn kàkúkà láti lè yẹ pé tí wọ́n gbé gbọ́dọ̀ wọn máa ló ṣe lé tí agbára tó wà lórí ń dò ní sọ kẹ́ gbogbo àwọn tá a rí láwọn ọ̀nà ẹ̀rí ìmẹ́nu kùránì wọ́n yẹ pé àyíká ti sọ̀rọ̀ lórí jùlọ ayé kùránì ni ayé kùránì láti wo gbọ́dọ̀ wọn bá àlẹ́kẹ́ ọ láti ṣàlàyé ìgbéǹde fún wa àdẹ́rìlò àwọn ìran ẹ̀rí àkọ́kọ́ tá a pè ní bí kùránì ṣe ń fún wa lérò pé jí ìdè ń bẹ ọlọ́ọ̀bá àlẹ́kẹ́ ọlá sáyè kan kìí sáyè méjì ọlọ́ọ̀bá àlẹ́kẹ́ ọlá fún wa lérò nínú alukùránì látọ̀kọ́ náà táwọn olùfọ́tò mọ́mí wọn náà nígbà tó náà ọba àlejò ọlá ń bá ń bá wa nípa gẹ́gẹ́ fún ara rẹ̀ علقة فخلقنا العلقة مضبة فخلقنا المضبة عظاما فكسونا فكسرنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم القيامة تبعثون إن شوي أتي آية 12 16 لا أبرا لك يا لنسى لهم bí òun ṣe dára àwọn ọmọ ènìyàn látara ẹran ọ̀pọ̀ lásánlásán takó lọ́rọ̀ tẹ́ẹ̀dì inú pípa tí ń dátọ̀ tí ń bẹ nínú àpòrí bàbá wa lẹ́yìn ìgbà náà àti àlákọ̀tà tí ń jẹ́ bá sí tí jẹ́ ẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ẹ̀jẹ̀ kíkí àdìbẹ́sí ti ń jẹ́ mọ́gbẹ́bẹ̀tẹ́ lẹ́yìn mọ́gbẹ́bẹ̀tẹ́ ọlọ́run wá pọ̀ wá lẹ́ra lẹ́yìn tá a wá lẹ́ra ọlọ́run wá dá wa léèyàn nígbà tá a wá dá wa láyè tó ń dá wa tán ń pé oko olùdá náà tí ò sẹ́ni bíi tiẹ̀ lọ́wọ́ lẹ́yìn dáadáa ń ìpèsè ọmọ بعد ذلك لميتون ẹlẹ́mẹ̀fẹ́ padà kú ẹni tí tí ń bẹ tí ò tí kú ẹmọ àríkí ikú kọ́dẹ̀ fún mẹ́rinà kan yẹ̀rọ màlùkẹ́ àmà tí tó bẹ̀ àpọ̀ ẹ̀rẹ́ bá ti kú kéré pé lẹ́yìn ikú ti wá tán ìtọ́ ikú kọ́ ní gbẹ̀yìn bíbẹ lẹ́yìn tẹ́ bá ti wá kú tòbọ̀ àzúnà padà tí yìí ń dé padà nínú àyà míì إنه المؤمنون رقم آية 99 حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعث ومن ورائهم برزخ lẹ́yìn ikú ni bárúsẹ́kù ta kìí sàárè fún ẹgbẹ́ ẹ̀tọ́ wà dé ní mo wá bẹnu sàárè yìí kékeré ní ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní padà wá kó ń bẹ̀ mọ́kọ́ o ní ma bẹ́ẹ̀ ìlà àtá dìgbà tí a fi wá ní kí n jí ìgbéyà. inú àwọn ará mi tẹ́lọ̀ ti fún wa nílò nípa pé ìjí ìgbé ń bẹ òní wípé wá kò sẹ́mú jàdá ìmáà وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلا وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون والنحل آية 38 أقسموا بالله أكبري وفوق لنبرا جهد أيمانهم وبرا نبرا كل kó wọ́n ṣe tó sì gbọ́dọ̀ ṣe ni wàlá àkínà sọ̀rọ̀ náà sí i. ṣùgbọ́n pọ̀lọpọ̀ àyẹ̀wò níwà ń pa ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run débẹ̀ lọ́dẹ̀ náà ni sọ́ọ̀tù kàbọ̀ ọ̀bùn ọ̀rọ̀ ní làmàlẹ́bí náà وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك kèfèrí wọ́n máa ń lérò wípé allah yorùbá ẹ̀fú pọ́láwọn ní gbá wọn dìde máa ń fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ dá wọn lóyún lókè gbàlá ìyẹ́bálẹ̀ pa látòbọ̀ àtúnnà wọ́lá bí wọn náà gbọ́ látòbọ̀ àtúnnà ọlọ́wọ́ padà gbé dìde kì í ṣe pé yóò gbé dìde lásán kan fún ọmọ náà tó dàgbà òun náà bí máa àwẹ̀ tó lọ́pàdà wá dé kórè yín gbogbo وذلك على الله يسير ọlọ́run bá bẹ̀rẹ̀ àgbègbè tó rọrùn fọlọ́run dání bákan nínú àlàyé àrùn ayàdá fíléèjì ọlọ́run bá mi dà tàtí ń fìlà ọ̀gbìn wà látọ́ ènìyàn tó irú gbígbà náà ayé ilẹ̀ òmùmù náà mọ̀sá àlùkò má farò kúnà fìlì kíkà àbìmí ń ṣe é nìṣọ́ ọmọ ilẹ̀ àwọn. sẹ̀mí kan lórílẹ̀ kódà ẹni tí ń bẹ lórílẹ̀ tí ń fò káàkiri òkè lẹ́yìn ṣe jẹ́ èèyàn tẹ́ ń jẹ́dà làwọn náà jẹ́dà kò sí nǹkan kan nù tí ọlọ́run tá a sọ fún yín wọn ni gbogbo yẹn kọ́ fún ma ìlà rọ́bìhìm yóò ṣàrò ọ̀nà fún ma ìlà rọ́bìhìm gbogbo yẹn á padà wá gbé níbi ọlọ́run ọba yẹn àwọn olùmọ́ ní gbogbo àwọn tí a kà sáájú wọ́n ní ìtumọ̀ ń bẹ ń bẹ wípé ọlọ́run bá ń fún wa ní èrò pé òun ó yí àwọn òkú tí gbogbo ẹni tó bá ti kú ọjọ́ kan ń bẹ tá ń pè ní yawmul qiyama ọjọ́ ìgbénìde yawmul ba'thi ọjọ́ ìnàdìde yawmun nushur ọjọ́ ìtú ìnàdìde kí gbogbo ẹni tí ń bẹ ń bẹ kó máa dìde tí wọ́n náà búrò nípa lọ ọmọ náà sọ́dọ̀ kò ní lọ́la ìhàdí ìta ọmọ náà sọ́dọ̀ kò ní lọ́la ìpìlá tẹ́lọ́mọ́ bá sọ tó lọ́wọ́ bá rẹ̀ kẹ́lá tẹ́lọ́mọ́ bá sọ tó dùn tó wà lọ́wọ́ ọba tí ò sí lọ́bẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ náà ń kọ́ àwọn èèyàn gbà ní mọ̀tàrún náà wọ́n gbà ọlọ́run tó wá pè é làákàyọ̀ bí wọ́n lẹ́yìn nígbẹ̀ẹ́ tí ètò fi rinlẹ̀ fún ìpàdé kìyàmà ń bẹ òní tí àwọn àbá ń pè ní ẹ̀lẹ́sìlélá lóbi ọmọ mẹ́kọ́dẹ́mọ́tìlá kọ́lọ̀ ń fi ìjà lágbára rẹ̀ kọ́lọ̀ ń fi sẹ̀ wọ́n ti ní ìyàn lágbára ó kò sí tí ò lè sí هذا عام يدخل فيه البعض والنشور وإن الله على كل شيء قدير وهذا نقل في سياق ماذا؟ الإثبات wọ́n náà bá àríkẹ́ ọlọ́run ó lágbára lórí gbogbo òkè pátá ọ̀hún ó kó ogun nǹkan sí ó fàyẹ̀dẹ̀ fòdò fi àdàlẹ̀ àmọ́rù náírà àlùbá àfihàn lọ́sọ̀ nínú ọlọ́run àbálẹ̀ rẹ̀ ṣe gbogbo nǹkan ó lágbára lórí gbogbo nǹkan nínú nǹkan òun ní ìjíǹde ń bẹ ọlọ́run wá kí wọ́n fi ilé iṣẹ́ wọ́n ń sọ fáwọn ènìyàn pé ẹ̀rù báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí kò tán kò sì lè tán iná ni mo lè fi ní kẹjí ìdí padà ọlọ́run wá sọ wọn nọ sọ́ọ́tù rẹ̀ kí àwípé kò lè ń na lọ́wọ́ yìí na láàfin لمجموعون إلى من شجر من زقوم قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها المكذبون ملهين هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على ينشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فقلتم تفكهون إنا لمقرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم ألا تأكلون الصوت الواقع لتعيى ما يتقن دي أيها بها àádọ́rin eré ní mẹ́rin 49 to 74 àwọn àfáàní àrí ìlẹ́ẹ̀kù تضمنت أربعة أدلة حسية مشاهدة من واقع الإنسان وحياته دالة جميعها على جواز البعث وإمكانه تجمع بأنواع وعيتك تنجري تالي فجوري tí ń jẹ́rìí ta lè fetí gbọ́ tí ń jẹ́rìí ta lè fọwọ́ mú ọlọ́run ọba àlékè ọlá sàlàyé ẹ̀ fún apáwọn ẹ̀rí mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀rí ń bẹ ń bẹ pé ìjì ń gbé ó ń bẹ ó sì rọrùn. àkọ́kọ́ ọlọ́run bá ní. قل إن الأولين والآخرين síwájú ọlọ́run ọba rẹ̀ kí ọlá ní ọjọ́ tá a di fásikò sí. gbìyàn jẹ́jẹ́ olótara wa dùn oògùn oògùn ló wà lọ sára jọ oògùn etí àyà ogun ẹsẹ̀ ló kóra jọ ló wà lọ dàpọ̀. tí ó kọ́ àwọn tó wọ́n lágbára láti sọ gbogbo oògùn ti ń bẹ láti orí dọ́wọ́ ẹsẹ̀ ara èèyàn tara èèyàn kó máa ń dá tí ó tún wá jáde padà lára ó tún wà lọ jáde wà lọ́wọ́ alùpàwárò alùmàkínù tí ń jẹ́ yàní àkọ́bí ìyá ọlọ́run tó lè kọ́dún wọn mí yìí tó kó jọ ní ẹ̀kàkà wánà ìsáná jẹ̀dídá kó lè wá dé èèyàn tí ò sí omi tí ń bẹ létí tí ń bẹ lórí wọn lọ kó àwọn jọ wọn lọ sara àwọn jọ wá dé èèyàn. ǹjẹ́ o ní bí àwọn omi tí arọ́rùn ló kó dọ̀nù tí máa jẹ́ pé àti wọn jọ tó ń ti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn adínà síra wọn tí wọ́n bá ti kó òjò rọrùn bọ́lọ́wọ́n bá rẹ̀ kẹ́ọ́lá kìí ṣe bọ́lọ́wọ́n bá kó òjò rẹ̀ kẹ́lá ṣáka wánà ní dáríkà ìmá áńkà wà áńkà wà húwà wà híyà ọlọ́wọ́ tara wọn ní ibẹ̀ mi dáwọ́ lóhun tí ò sí sọ́dọ̀ ọ̀rọ̀ pé ní kó ni kó tara kó kóra wọn jọ níbi tó wà lára kó sọ ọ́ di àtọ̀ tó sàtọ̀ dè wọ́n. àti wọn lọ mú wọn tọ̀rọ̀ tó ti dà tó padà wá lẹ́yìn tó lọ ti lọ wọnú yẹ̀pẹ̀ tó wá di yẹ̀pẹ̀ sáàtì mú wọn tọ̀rọ̀ padà wá wò wá tó kò lọ́wọ́ lọ́wọ́ kìlá mi. títún ẹ̀kọ́ náà wá tí ó kà wá náà bíbẹ̀rẹ̀ to produce your media ní ṣẹ́lẹ̀ ní asùbáhà ẹ̀ndàkà àwọn asùbáhà ẹ̀ndàkà bí mustahil lójú èmi àti ẹ ẹgbà ní bẹ́ẹ̀ lè yẹn ṣe dèèyàn ọ̀nà àkókò sí ọlọ́wọ́ ń sọ fún pé mà níyù ló sọ ọ́ dèèyàn bẹ́ẹ̀ sì ni mà níyù omi omi ìṣèké ń bẹ ibi kan ló ti ń sábọ̀ wá tó kọ́ àwọn tó wá di mà níyù tọ́nà bá wá ẹni tí ó máa ṣẹ̀ ní látara pé kò bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ من باب أولى lọ́bí lábára ètò láti mọ̀ ẹ̀rí mà níjù ẹ̀yìn ọkùnrin dàsáyà obìnrin ẹ̀ẹ́tò ìjàfẹ́lú òun àwọn sẹ́yìn lè dámà níyì wọn náà lórí ọlọ́run ni mo dá fàjọba kùlá yẹ̀kún mi ńlá ẹ̀ṣẹ̀ ìjọba àdìjọba bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ ní àwọn adámà níyì fàyín kúrúkú ìdánilẹ̀ bẹ̀rẹ̀ òtún tí wọ́n lẹ́yìn lè dá mà níyì ẹ̀yìn náà lọ́pẹ̀ ìpàwọ́ náà فلم يبق إلا الاحتمال الثاني أن الله ماذا؟ هو الخالق أعمال قليل أسلوب التقسيم أسلوب ماذا؟ التقسيم كان إنكار كجميج بايلو إن لم يكن هذا فيكون هذا سنوا نتيجة ما في في لا الله الله sábà sí الأسلوب ń lo ما yìí ينزل الله gbẹ́nu àwọn kẹfẹ̀rí sáwọn yẹ́sìn ẹnu àwọn ìfìdúsọ̀ ó sẹ́yìn lẹ́sẹ̀ ni àbáwà lásẹ̀ ṣé ti yín ni àbí tiwa ni. Ìwé ìrọ̀ lọ́kànnà fi ìwá aliyata ìdàlọ́rì ìlàlọ́rì láfàṣádà ìsìnmáà lójì ni ayakuna hunaka aliyatu fi hadhi dunya bi Allah wa illa walla yakuna hunaka bẹ́ẹ̀ bí ń bẹ́ẹ̀ táwọn ọlọ́mọba tó pọ̀ ń bẹ lórílẹ̀ ayé tójú ọlọ́mọba nìkan lọ ayé ó ti bà lójú ìbàjẹ́ bàtà ọlọ́mọba nìkan ní wá ń darí ẹ̀ ayé ò ní ti bàjẹ́ àwọn àwòsáyé bàjẹ́ àdúgbò bàjẹ́ àwọn àdúgbò bàjẹ́ fàjọwábù ni pé lẹ́m yọkùnrin mọ̀ náà ká àárẹ̀ ẹ̀tún ìlàlá tọ́lọ́ ọ̀dọ́ ń bèèrè lọ́rọ̀ àwọn kẹfẹ́ rí pé àẹ́ntùm àgbà wà lájà ilé ní ẹ̀kẹ́dí ìlú àwọ̀ tí ń bẹ nù ayàkàkà fún wa yìí. àbúrò ní irú ìran dẹ̀lí ìlú ìmọ̀ sí ìmọ̀ níyù sẹ̀rí àlìkìyàmà ìmọ̀ pàtó tí ń yàtọ̀ ọmọ ènìyàn sẹ̀rí pálíkìyàmà ń bẹ kì ṣe súwà yìí kan ní bẹ. àwọn súwà tí wọ́n àwọn ẹ̀rí yìí ń bẹ ń bẹ pọ̀ lápẹ̀jù nínú sọ́tò hajj ayàkà àrùn káyà kéde. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من قدرة مخلقة وغير مخلقة لنبين لكم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة èèyàn látara mẹ̀mí yìí tó ti dá wa ó fi ṣèrí fún wa pálíkì yá wọn bẹ̀. torí ẹni tó náà bá àlejò lásàlàyé bá a ṣe rìn nígbèsí ayé wa àkọ́kọ́ tán tẹ́lẹ̀ náà bá ṣàlàyé ẹ̀ fún wa nínú ṣó àìkan ní lẹ́ẹ̀ríkà bí anú lọ́ra wà láhàkó wà náhó màwùtà wà náhó alákòlóṣẹ́yìn kọjú ìròhùn wà náà sáà kowace kuyaya خلق من ماء دافق يخرج بين الصلب والترائب إنه على رجعه لقادر الله أعلم أن يدع أول سبيل الله أبا الله أبا دعين أتغاثه يخرج من بين الصلب والترائب أتغيب sulbi bayani bàbá wọ́n tara ibi àti báyà màmá. Ọ̀tara bẹ́ẹ̀ ọlọ́wọ́n ní innahu ala raj'ihi laqadir. Wọ́n náà máa bá ó lágbára láti dá yín padà kẹ́ ẹ máa jẹ́dà. Mo sì dá yín lánàá nígbà tí ẹ̀kọ́ yẹn Sólè ní ẹ̀rí àkọ́kọ́ tá a mú jáde ní sọ́bìnrin àlùwákíyà nítorí ọba pé wá lákìí sí pé àríjì ìgbìmẹ̀ ẹ̀yìn kejì tá a bá mọ́nú súnà yìí láti bọ́ sínú ẹ̀mí sẹ́mọ́tì bọ́ ó ní àbàrá ètò ńlẹ́tẹ́ lọ́rùn fún ọ̀rẹ́ àǹtò tẹ̀síọ́rùn náà mú amúnáhàn ọ̀záàrì ọ̀rùn ظللتم تفكهون إنا لمبرمون بل نحن محرومون أفرأيتم ما تحرثون وين أورس ما تحرثون إبتم أكتنكم أتوان بتنبي أنتم تزرعونه أم نحن الزارعون أبرد بين أدنية أكبر منون سيدي tó wù àbúkù ẹgbẹ́ bí ẹ máa súnrọ́ dáadáa lẹ́bi orí yìí lọ olùwàkà àmì lọ́sùn ju bẹ́ẹ̀ ṣe ń lọ́rọ́ tí wọ́n ká ẹ̀ ń tó tẹ̀síwá wọn lọ́wọ́ àgbáyọ̀ zàrìọ̀ sẹ́yìn lẹ́rọ bí bẹ́ẹ̀ lẹ́ ń gbìn ní àbáwọ̀ ń gbìn àbáwọ̀ ń gbìn nítorí ìgbéláwọ̀ nàṣà òdájà àlùmọ́ àwọn òkùnkùn àwọn àwọn irun ẹ̀gbọ́tẹ ẹ̀gbẹ̀ á ṣe ní ìtọ́ ọ̀nà ewé lásán tí ò ní wúlò pàṣẹ́bí tó dábàá ìkẹ̀rù nàtẹ́ máa wá pariwo wípé iná lànà ọgbọ́dọ̀ mọ̀ọ́nà bẹ́ẹ̀ ṣòfò bẹ́ẹ̀nà àná àrò mọ̀ọ́nà pé bẹ́ẹ̀ ló ti ní èrè ọkọ ẹ̀ ńlá ọlọ́run fi ilẹ̀ pé ẹ̀yìn ẹ̀wò ní síbẹ̀ sí lọ ètò ẹ̀lọ́. ó kéré wájú dàdá lábẹ́ àwọ̀ yìí àpẹẹrẹ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ẹwu àwọn irúgbìn a bá ń gbè tí ẹ bá lè ṣàlàyé nínú àti ẹ àwọn yèrè díẹ̀ díẹ̀ rẹ̀ kù sínú lẹ́lẹ̀ yẹn díẹ̀ díẹ̀ rẹ̀ dà sí lẹ́lẹ̀ ọdún wa da tí ń dada sí lẹ́lẹ̀ kan òjò sí ọdún àárín òjò tó wọn lọ gbé àgbàdo sínú kó wá sí ní ọmọ ìyàdí ni ntí ẹ̀kọ́ ọmọ ẹ̀sẹ̀tì ní pé yóò padà ọba ọrọ̀ atara tó bàjẹ́ wọn ní òwò àfìyè padà ní òbí ní sí kíní kan tí ẹ gbé tí ó wù kó tó wù ní ọkọ̀ ọkọ̀ bàjẹ́ náà ní ọkọ̀ ọkọ̀ bàjẹ́ lẹ́yìn bíbàjẹ́ wọn ní òwò abẹ́rẹ́ sí ní ó ní wọn dá sí méjì tó wọn dá ewé ilé wa yọ ṣíkà ló padà lọ gbé irun tó ti bàjẹ́ òun ni lọ wá gbé tuntun ní bẹ́ẹ̀ náà ni ó sì rí o yín nígbà tí àlùkìyà àmàtì yín bá dé ẹ kọ́kọ́ bàjẹ́ náà ẹ kọ́kọ́ dàrú náà ẹ kọ́kọ́ kú náà tẹ̀ ẹ wúlò máa láyé lẹ́yìn ìgbà náà tó fi rú ẹ̀rí yẹn nílẹ̀ pé bí àgbàdo iṣu yèrè tẹ lọ́mọ́lẹ̀ àtọkùn tí a máa ń gbìn bí ṣe máa ń kọ́kọ́ ń bàjẹ́ nù lẹ́lẹ̀ tí ó tààrà kó wá bàjẹ́ padà wá yè padà lẹ́yìn náà kọ́kọ́ padà bàjẹ́ nù lẹ́lẹ̀ lẹ́yìn rẹ̀ kàmáà nà á lẹ́lẹ̀ mazoro makhluq àti kàmáà makhluq ìwọ àti ẹ̀bá kan náà ní ẹ̀dá ọlọ́run wọ́n ń bàjẹ́ ọlọ́run wá tara bíbàjẹ́ ó fi gbé ìdíde wá ní wá jẹ́ nǹkan tí ń sẹ̀ mí padà wọ́n ní wọ́n kọ̀kọ́ bàjẹ́ náà inú sọ́ọ́tù làárọ̀ àyà ti sẹ́wọ̀n ọ̀wọ̀lẹ́bí yorùsílù rúyà àbùṣùrọ̀ ń bọ̀ iná yàdá ìrọ̀ àbájẹ́ حتى إذا أقلت سحابا ثقالا حتى إذا أقلت سحابا ثقالا وسقناه لبلد ميت فأنزلنا به الماء فأولنا به الماء أخرجنا به من كل الثمرات فكذلك نخرج الموتى لعلكم تذكرون الذي يرسل الرياح بشرا بين يدي رحمته هو ما تكتب بارو أتكون يسبع فقوانا akẹ́kọ̀ọ́ sì máa ń jẹ́ bó ṣe rọ ìfúnni ojúkú onírọ̀ ilẹ̀ àbẹ̀kúrò bẹ́ẹ̀ dé ìmáná àrùyà lọ́lọ́run ló wọn bá tó máa ń kọ́kọ́ ń bẹ atẹ́gùn sí yín ná kó lè bá fẹ́ni títí ń jákẹ́mù náà àmàrú mi kó lè bá fún ní ìró òdòdó gómi súnmọ́ tèmi. àtà ilẹ̀ àkọlẹ̀ sàhábà ń fi kọ́ lẹ́yìn tí atẹ́gùn bá ti wá fẹ́ wo ń jò yìí àwa ní ìṣòkòná àwọn oníbàlábì májì tí ń fẹ́ ilẹ̀ nǹkan bẹ́ẹ̀ ń wò ni kíní kẹta òun bẹ́ àwa darí òjò lọ sílẹ̀ táyọ̀ wọn ti ń bẹ lórí ilẹ̀ káńdébẹ̀ tó ga eléyìí ò lè wò eléyìí is better life ìṣòkòná àwọn oníbàlábì májì tí adarí òjò yìí lọ sílẹ̀ òkú. فأخرجنا به أوى رجل سبب أوى ترى وكتاب أترى ميو من كل الثمرات na iṣu ní ọmọ tara ilẹ̀ yìí jáde tó ń ti báwọn ti ń bẹ ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rò bí ìpínlẹ̀ òkú ni náà ilẹ̀ òkú ni àyà náà ọlọ́run ló padà wá fẹ̀mí sára rẹ̀ yìí ọlọ́run kàdáríkà èso dìde tí èso wọn máa wá padà wá òkà náà àdéka ìròyìn ìjọ òun ètò ìlànà ọ̀tá wá sí padà sòkú tó ti kú gẹni tí ó máa sẹ̀ ní padà wá. Àyẹ̀wò ń tọ́jà ìkẹrù. Ṣẹ́bá Ẹ̀rí kejì ní sọ́ọ̀tù rọ́kì àná. Náà ẹ̀rí tí ń fi rẹ̀ pé àlùkìyà náà ń bẹ̀ ó sì rọ̀. Ẹ̀rí kẹta, afárá ètò mọ́lẹ̀ máa الذي تشربون أأنتم أنزلتموه من المسن أم نحن المنزلون أفرأيتم الماء لم يوزي الماء من الذي تشربون ومتأمون ومتأبتأ بمهتكم ومتأبتأ بمهتكم ومتأبتأ بمهتكم وجعلنا من الماء كل شيء حي ẹni ogun tí ń sẹ̀mí òmìnira ní kó máa jẹ́ sọ́ọ̀sì sẹ̀mí rẹ̀. ẹ̀rọ mi ta wí ta ní ẹ̀ńtà àbẹ̀sẹ̀mí tẹ̀mú ìbéèrè ta kó fẹ́ bẹ̀rẹ̀ ní pé àárín ìjọ àárín ìrẹ̀lẹ̀ tó mú òun ní ẹlẹ́mọ́sílẹ̀. ṣé ilẹ̀ ẹni kó mi máa sọ kálẹ̀ látara àlùmọ́sùn jábù mọ́sílẹ̀tù yàní sàhábù tí ilẹ̀ ẹni kó mi máa sọ kálẹ̀ látòkè sánmà tí ń jẹ́lẹ̀ sùn amúnà àwọn ìmọ̀ ohun zèrò àbáwọ̀ ọlọ́run la ní kó máa sọ̀kalẹ̀ لو نشاء جعلناه جاجا فلولا تشكرون nínú tẹ́rí ọlọ́run bá kìí ṣe kó sọ̀kalẹ̀ lásán ó sọ̀kalẹ̀ ó tún wá dùn ún mu ọlọ́run bò sọ́dọ̀ mi ò níyọ̀ lẹ́kọ́ ní iyọ̀ ní sọ̀kalẹ̀ ẹ̀ nílé sẹ́ẹ̀tì ẹ̀nà tí kó mẹ́ tí ó sọ̀rọ̀ lápẹ́kẹ̀ sẹ́nà ilẹ̀ ló ti lọ òjò tí ó omi ilẹ̀ náà ní ọ̀rọ̀ padà wá sílẹ̀ tí ó tóbi ó bá yọ atẹ́gùn tẹ́ yóò ní ẹ̀tí sásọ aṣọ kún fún oríṣiríṣi omi láàrin ọ̀sán ọgbẹ omi dà atẹ́gùn ti gbé lọ náà ti nínú wá tẹ̀lé ọ yóò pẹ̀lẹ̀ ló gbẹ̀lẹ̀ ọlọ́run ti wá dé ibi tí ò lè gbé má ní ó máa gbé ìrìn yóò sàánù bí ilẹ̀ sẹ́mà atẹ́kọ̀ọ́ máa gbé mi tí ń fà lórí rẹ̀ ní ó ti ti keke ma ah, oke wọ̀ padà ọlọ́run tó gbé omi láti lẹ́ẹ̀lẹ́ tó gbé lókè ó tún wá dá padà sílẹ̀ ẹlẹ̀ òun náà lágbára ọlọ́run ọba wọn yóò wá ní ìwọ̀ tó dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó ọba ìwọ ènìyàn ọlọ́run ọba máa ń sábà fi ẹ̀rí yìí náà fi ṣe rí ìgbéǹde nínú ikọ́ ẹ̀rí ń bẹ́ ń bẹ̀ ló pọ́nà ọba agbára tó fi sí òun agbára òun ò dá kò sì lè dá náà ẹ̀rí tí ń bẹ́ nínú súrọ́tì lọ́wọ́ kíá aláìmọ̀ká ní iye tí lè bá àfiwọ́n nù ṣòro pé àní ìjínde ó rọrùn fọ́lọ́run láti jí wa ti lè padà wákù ẹ̀rí kẹrin tí ń bẹ́ nínú àlùwákà. أفرأيتم النار التي تورون أفرأيتم tuwesi annara lati turuna iná bí ni àti ẹ̀dà àdára sí sẹ́yìn rẹ̀ pé igi tí ẹ̀ ń dáná sí wọn àwọn ọlọ́run adé kí náà máa wọ̀ ọ́ àwọn ọlọ́run fún wọn lágbára láti rí ìjọ kí sagbára tí à ń jọ à ń jọ àti wọn ṣàgbára ọ̀dà ọ̀nà àwọn ni wọ́n ń ṣe òun náà ṣé igi tẹ́ ẹ fi ń dáná sáyẹn lè dáa ìmọ̀tara títẹ́ ẹ̀sùn papọ̀ bẹ́ẹ̀ gbàsánà sí iná fi jáde sẹ́yìn lẹ wá dá kí wọn àbáwọ̀ látà náà nù. jàǹdà pẹ̀lú tí wọ́n ta wọn wá ọkọ. jíjó náà kí náà lè máa dé tí ó máa jó fún àsìmbẹ̀ẹ́mbẹ̀ àti gbádùn. ní àti ìgbádùn ara náà láàrin nìkan wáàsí rẹ̀ àtàrà rẹ̀ òní ń لتعلموا وتذكروا أن الذي قدر على هذا سيقدر على ذلك ọlọ́run tó lágbára ti ní kí iná kó jáde látara kí agbára òun náà ń bẹ lọ́wọ́ ọlọ́run ó lágbára àti mú yín máa bẹ láyé bẹ̀ máa yẹn ni tẹ́lẹ̀ kí ọ̀tá ti ń bẹ́ẹ̀ bẹ̀ àǹfààní ti ń bẹ́ẹ̀ nù náà ń tà wá sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ tó lè ní kí wọ́n máa tara bí jáde ó ah, lè máa ó mà lè gbé mi dìde padà nígbà tí bá kù. irú àǹfààní tí wọ́n mẹ́mẹ́ ni wàá máa ta àìlẹ́lẹ́ ọkùnrin ẹ̀sìn bàtà alẹ́lẹ́ mùsàfìrí náà ìgbádùn fẹ́lẹ́gbẹ̀rẹ̀ anáfẹ́ bí bá sẹ́yìn àjò nígbà wọn sọ àdé sàlá nígbà tí ń sẹ́yìn àjò tí wọ́n sọ̀rọ̀ kí náà fi màkà àwọn mọ́nà padà. إني آنست نارا لعلي آتيكم منها بقبس ààbìbò aláàrin ìhùdá tí ó ẹfún ilẹ̀ kí lọ lẹ́wọ̀n lọ́wọ́ kan náà kí ń gbé wákà lè fi yá òtútù tí ẹ bá ń sẹ̀yìn àjò tí ẹ mẹ́rin òtútù tí ẹ bá ní náà kọ́ iná ó sì máa bá yìnyà subsidize òtútù tẹ lára so wọ́n fi iná sí ẹ̀rí ìfi ilé fi iná sáyà di ọlọ́run bá sábà máa ń lò lọ́pọ̀lọpọ̀ ọ̀gá láti fi ẹni rẹ̀ pé agbára tó wà ń fi lè ṣe kẹfà yìí òun tún lè ṣerú àpàdà náà dáwọ̀ àpàdà lábákútá kì í ṣe nu àyà yìí nìkan ní ǹdẹ ẹ má lọ́wọ́ sọ́tò yàsín àádìgbò ẹ̀ bẹ́ẹ̀ tọ́lá ọba sàlàyé fún wa ní pàtàkì jùlọ nígbà tí ẹ̀ là á sí ọmọ wa ayélá kẹfìrí kan náà wọn àgbákò kẹfìrí ni tó bá nàá lò ẹ̀ là á sí ọmọ wa ayélá má tàkà fún ọ. ọlọ́pàá ìṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá nígbà tó bá òdíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá tán ìṣẹ́fà nínú pé àìkìyà kò sí ọlọ́run sọ pé wọ́n bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹni fi sanawati ìsàlámìlá àṣà láwọn ọdún mẹ́tàlá tí wọ́n lò ní maka yóò zèrò bí tọ̀hìd ìpèpè sí ìmọ̀ ọlọ́run lọ́kan oṣù bọ́lọ̀n sí kọ́ ní pèpè sí náwọn ọ̀gá tí ànábì fi rinlẹ̀ fáwọn gèbèrè jùlọ maka onẹ̀lẹ̀ ìmáàlú bí bá àwọn ọmọ nítorí náà bá lọ wo àwọn sọ́rọ̀ màkìyà lápèjúwe ní pàtàkì jùlọ eh, jùsù olùmọ̀fàṣọ̀ láti kọ́fù wálẹ̀ ẹ̀rí wípé àwọn jùsù kìsọ́ àwọn ẹgbẹ́ wọn kìsọ́ olùmọ̀fàṣọ̀ àwọn ayà kéékèèké tí ó kọ̀ ó fẹ́ má sí ayà kan táà ní rí ìmánu bíbá àfẹ̀mọ̀ṣọ́ tọ́lọ́wọ́n bó mọ̀ sàlàyé fún wa nípa pé ìjìdé ń bẹ̀ ìmà tasirihan wa ìmà talwihan pépé nínú tánàbà sálátánàbì ṣe tó ṣe wá sí ẹjù fáwọn sọ̀hábà àti fáwọn kèfèrí ní Mákà jùlọ ni pé ìpèpè sí ìjíǹde ń bẹ kó lè mú yàn bẹ ọlọ́run bá àríkẹ́ ọlá ó sì lè mú yàn tẹ̀lé ní táwọn anábẹ́ wa ńgbàdá ní bẹ ní Mákà rẹ̀ mi sí wà sí lọ́wọ́ kèfèrí kan àwọn àgbákò kèfèrí kòréṣì wọ́n ń pè ní aṣọ wáyílà òun lọ́lọ́ lọ wúsàárì kan nígbà tó wúsàárì sàárè tí wọ́n kó tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tí gbogbo tí ń dé ń jẹ́ pèlè yàn bẹ̀rẹ̀ àníwá rí má ó wá lọ mú egun jáde lára sàárè ó wá ń nà ń fi gbára wọn níbi tí ànábi ṣe wá sí i wọ́n ń béèrè lọ́wọ́ ànábi pé má ń yẹ ilẹ̀ ẹ̀dá máa wò fà ẹ Muhammadu kí lọ sọ fún wa yìí pé àwọn egun tí àti ẹ̀dẹ́ ẹjọ́ nímọ̀ yìí tí ó ti di ẹfun dáa káàtì ẹ̀fẹ́ mọ kí ni ìpìlẹ̀ ẹ̀fẹ́ ká ló lè jí ká ló lágbára àtijọ́ eré wọn sí ẹ̀ máa bàbá mi ò ní kú ní ọlẹ́ yẹza apẹ̀lẹ̀ máa fẹ̀yàn kí ló ń sọ yìí ọlọ́run bá wá bá nínú ibi dáadọ́ وضرب لنا مثلا ونسي خلقه قال ọlọ́run dọ̀rọ̀bà agọ̀ọ̀kan amukun mẹ́kọ̀ọ̀kan nínú àwọn tẹ́tẹ̀lẹ́ ضرب لنا مثلا ìfọ́lọ̀ ní ẹ̀zámpù ìfọ́lọ̀ lẹ́ẹ̀rí ó wá ń béèrè lọ́wọ́ ànábì pé bó làlùkìyà wọn ṣe sí nígbà téèyàn bá ti di ẹfun tó ti di tí ò sí má wọ̀n náà sí àpàlùkọ̀ ó gbàgbé nígbà tó ń náà ń padà ń bẹ lónìí òun ìgbà kan bẹ tó ń sí má àbíní àti mọ̀sùlùkì náà bìlà àdà نحن من العدم إلى الوجود نصير إلى العدم ثم ماذا نصير إلى الوجود تلا تلا آبه lẹ́yìn pé àbẹ́ làwọn bẹ̀ ma tí wọn ò tí ìbí lónìí tí wọn ò tí ìsun rẹ̀ lónìí fún àdàmù náà àdàmù àìdànà wọn ká ẹ̀mù òbí lọ́bẹ̀ ẹ̀yẹ̀ là ìkà ń bẹ ní ọmọ ọlọ́bẹ̀ ní ọbẹ̀ lókò sísì lẹ́yìn ìgbà náà padà wá wà lẹ́yìn ìgbà náà nà sí ìrò àdàmù ń bèèrè máa ó ti àtúnjẹni tí ò sí má láyé ń bí àdàrà kú ọlọ́wọ́ ní ìwà náà sí sọ gbàgbé pé ọ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ tó máa bẹ ìwà ń bèrè lọ́wọ́ ànábì wípé ọ̀là mẹ́rin fi ilé ẹ̀dọ̀ ọ̀mà wàhí àrọ̀ ní ìmọ̀ bẹ́ẹ̀ Muhammad àwọn egun tí ó ti kẹfùn yìí ta ni ó padà wáyè lẹ́yìn tó ti kẹfùn قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم ìjẹ́kọ́ bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ní kí mẹ́rin lè di àṣà àhá àwọ̀lá ta ló ti ẹ̀dá èmi èyí àtẹ́gbogbo òyí nígbà tí ò ti yẹ máa wọ́n wá dá ọlọ́pẹ́ ọlọ́run làákàyè ọ̀rẹ́ sọ pé Allah ọlọ́run ọba lẹ́bí àìṣẹ́ àhà awọ́lẹ̀ náà rántí tí ó dá ọmọ ènìyàn lápapọ̀ ọba ó náà ní ó padà fẹ̀mí sí i lára nígbà tó bá wù bí a ti ń bà wọlé wò pé ah, millions of yẹn ti kú billions of yẹn ti kú trillions of èèyàn ti kú báwo ni egungun eléyìí ọ̀sẹ̀ dàpọ̀ sí egungun eléyìí wọ́wọ́ bí kò lẹ́kọ̀ọ́ lókè ọ̀ní oyé wọlé pé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló ní fáìlì ọ̀rọ̀ tí fáìlì ẹnìkan ò sì ní dà látẹ̀nìkan pé kí gbogbo yẹn kódà kí gbogbo tí ń bẹ láàyè èèyàn kó jẹ àyányá kí nìkan bẹ tí ò lè jẹra wọn. anábìrán ni adama tí e bá sàn náà bí ọlọ́run tó bá kú dáa kó bá yẹ kó tipẹ́tipẹ́tipẹ́ tí ilẹ̀ bá ti jẹ́ ilẹ̀ ò lè

ànábì lẹ́kọ̀ọ́ rẹ̀ ájúbò dánábì yìí ni gbogbo ẹ̀ dáwó ti padà dìde ní ọ̀yọ̀bẹ̀fẹ̀ tábí nà ìbá àti wọn ṣú. àti àwọn ọmọ jìnnà kí ẹ̀ dá ọ̀tọ̀ àgbàwọ̀ lọ́wọ́ bá àjọlá ni àlẹ́dí jà álẹ̀ lẹ́kú iná ṣàjọ́ ṣé ẹ̀yin ò tí ì rígbà tí ilé ń tó pé igi gbígbẹ igi gbígbẹ lọ igi tí ó ti jẹ́ bí kí ó tutù ẹni àti yóò ra iná ò lè wọ bí iná ńlá ńlá ó sì bẹ̀rẹ̀ sí máa jó kódà yóò jó mi gafọ́ lára gafọ́ yẹn. ọlọ́run wa tó fi iná sínú igi tutù sọ́lọ́run ọba àlekè ọlọ́run wa lágbára kí ó fi ẹ̀mí sẹ́ni ti kú ni. fàyídà ẹ̀ tó mi ló tó bẹ̀rẹ̀ sí máa tẹná látara orú òbí tí ń dẹ́gbẹ́ kiri rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tútù ni. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم láti fi agbára náà fi ṣẹ̀rí tọ́lọ́run lè dára padà ló jíwájú ní láàrin èmi àti àtòkè tàbí lágbàjù tàbí lágbàrá jù tí ìyẹn wúwo pé òkè tí ìyẹn dàgbà ìyẹn rábàtà tókè ọlọ́run ọba tó wá lágbára àti dásánmà bó ṣe pọ̀ tó ọlọ́run ọ̀hún fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. أوليس الذي خلص السماوات والأرض سوى عتيه إولو داجي إولو لو لو لاتي داجي لا يواتيه تلم أولا ترى وهو القادر والقدير على ما شاء láti dá لا láti dálẹ̀ tí n tí ó wá dàbí òkè àbótí ẹ̀ kéré sókè bí ìwọ̀ tọ́lọ́run wà lágbára àti dáa bàlá tẹ́bá láìgbà tàbátà tí wà. ọlọ́run lágbára nítorí ìrírí ọmọ wa ní ọlọ́run bàbá olùdá lọ́pọ̀lọpọ̀ kì í sì yẹn ló dá. ọlọ́run tí wọ́n bèèrè lọ́wọ́ ní ṣúra mi bí dá kí ni tẹ́ ń àfààyè náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí lọ́wọ́ wa ní. láyé kan. ذلك حشر علينا يسير أفعينا بخلق الأول أو في لبس من خلق جديد sígbà tí a fẹ́ da yín lákọ̀ọ́kọ́ bíbọ̀ àwọn ẹ̀ka kágbára wa kí kọ́ kákákáká ní kàkákákàdà ìgbà ọjà ló yẹ kó kó lè fún wa àti níbi dà nígbà tá a bá ti wá ní tí ò lè fún wọn láti da yín lákọ̀ọ́kọ́ rẹ̀. ẹ wá ń ṣe iyèméjì pa rẹ̀ kò yẹ kí ẹ ṣe iyèméjì. gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀dá kàyé kọ́ abọ́nà mẹ́tẹ̀ẹ̀dá kàyé gbogbo ẹgbẹ́ ní sọ́ọ̀tù àwọn ọba fi rẹ̀ pé ìjì ìlú mẹ́. nínú àwọn ọ̀nà ọba tó máa ń lò fi fún wa pé ìjì ìdẹ́mbẹ́ yẹn sẹ̀. àlekẹ́ àpèjúwe agbára àtòrin èmi àti ní kílàkà ìbánisẹ́ ara wa gẹ́gẹ́ mọ̀ wípé kéèyàn dá nǹkan aládẹ́rìn ní sáré sáàbẹ̀ kí láyé sẹ́yìn nǹkan tó dáró ẹ̀bẹ̀ aṣẹ́dù ó lè ní kéèyàn dá nǹkan aládẹ́rìn sáré sáàbẹ̀ kí kéèyàn dá ẹni tí wọ́n ti dárí ẹni tó kọ́kọ́ ṣe fóònù láyé ó lọ̀gá olóṣèlú gbogbo àwọn tó bá di fóònù lẹ́yìn rẹ̀ wọ́n kọ́ bí rẹ̀ torí kéèyàn sí nǹkan láì léèyàn kọ́ bí ó lè láì ẹ̀yàn kan tó ṣe é ní sáfihàn kó wọ́n lọ ọlọ́run máa ń sábà wá ń fi yé wa pé nígbà tágbára ń bẹ lọ́wọ́ tó ń dá wa lára agbára ó sì ń bẹ òǹdíwọ̀n agbára tó ń sì fi dá wa lára náà lo òǹdíwọ̀n agbára tó ń wọ́n tún fi dá wa lára padà wá sí wa àwọn àyàn wa kọlu alukur'an tó fi ilé yẹn nílẹ̀ àwọn akpẹni alistidlalu bil khalqi al-awwali ala wuqu'i al-ba'thi wa nushur ìfi ìdáwà tá a ti ń bẹ ọ fi ṣèrí pé à tá a bá bẹ mẹ́rin tó ní ká máa bẹ lákọ̀ọ́kọ́ agbára mi ò sọ ni ó tún lè ní ká máa fi bẹ padà ìjí òde nítòsí fóònù yìí mo ló wàhálà kan síbẹ̀ òfin tó bá bàjẹ́ àdúgbò ṣe kò nílé tá a bá kó àbàjẹ́ àti tó wá ṣíṣe ìgbéra ọlọ́wọ́ bá rẹ̀ kí ọ́lá ayé wa kó báyìí tó lọ fìfì yẹn rẹ̀ lápèjúwe lọ bá kọ́wọ́ ọ̀rọ̀ nàbí mọ́tọ́kì fowó nàbí ńlá وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالعكس كذب كنتم شيء تكون كلا الله أبا كلا الله أبا وكلا يجيك كلمني شيء تكون كنتم أمواتا لأن أكوني ذلك لكم kẹ̀rẹ̀ kuntum ma'dumina non-existent ní ẹ̀sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàáyàkùn bẹ̀lẹ̀ àyà àti dúnìyà ọlọ́wọ́ fẹ̀mí sí tí ń jẹ́ mẹ́ta sí i information ọ̀nà pé fún ma yóò méjì kan ẹni sì ń padà àbọ̀ wá kú láwọn àti bílẹ̀bẹ̀ yìí ò sábà. ẹ̀sìn náà gbọ́ pẹ́lẹ́ yẹn tẹ́ pẹ́ kú fún ma yóò fẹ́ yìí yìí kan ọlọ́wọ́ padà tó wá fẹ́ ní sì ń lára padà yìí láti pè ní àlùbá fún ma ilẹ̀ yìí tó rọjò ẹwà lọ́wọ́ ọba alákàlà. bákan náà nínú àwọn ẹ̀rí nínú àlùkò tó lọ ń fi àná bíbẹ àìbẹ wọn lánàá tó lọ ń fi ṣe ẹ̀mí bá máa bẹ lọ́la onígbò ọ̀kọ́ọ́lú àlìsàn àyà forty nine lẹ́yìn fifty one ọ̀kọ́ọ́lú àyíjà kúnnà ẹ̀dọ́ máa ń hù wọ́n rò fa ẹ̀tẹ́ àìnà làbàbí ọ̀rọ̀ fún òun fún òun àkọ́ ìlú kan jẹ́ ti ìdá kúlùkúlù ìjọ́ تجديدا أو خلقا مما يكبر في صدوركم وسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينقذون إليك رؤوسهم ويقولون متى هذا قل عسى أن يكون قريبا ألا وقالوا ọlú àwọn وما wọ́n mọ̀ كنا عظاما tí lẹ́yìn tá a ti wádìí gbogbo ọrùn fàátá tí gbogbo wá ti wádìí níta lè pè ní etí kù bí èlùbọ́. àyìnbí àlàmà bí wọ́n fún náà kọ́ ìlúkọ́ ìjẹ̀dídá ṣe pé ànábì sọ ìkọ́lọ̀ ó tún wá dá lẹ́dà tuntun á padà máa wá sẹ̀mí tuntun. kúl lọ́dọ̀ ànábì fún ẹgbẹ́ kúrò nù ẹjẹ́ aláta ọ̀dà kọ́mọ̀nẹ́bẹ̀ẹ́ ẹ̀dẹ̀ mú lásán wọ́n nẹ̀bẹ̀ẹ́ kà di ẹ̀fún lásán. كونوا حجارة إلى دفتا أو حديدا إلى دين أو خلقا مما يكبر في صدوركم أبدا تبسر بها إذا كان بأولو لجواتي إلى دين فسيقولون من يعيدنا كما وقت في لين تتوى دين تأتي ترغبنا تدعي فنسبه سوى قل الذي فطركم أول مرة dáhùn fẹ́rẹ̀ tó dá yín bẹ́ẹ̀ sì wà nígbà tí ẹ̀ ti wà bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ wà jù ọ́lá. bákan náà àlàáfíà vote àyà 19 ọ̀nà ọ̀lọ́dẹ́ náà kéwà ìwúdé olùwà olùkọ́ lọ́kọ̀ fún mayọ̀ ayé yòó ìnà dáríkà alẹ́ lọ́rùn ẹ̀sìn ìnà dáríkà alẹ́ sì rí sí ní wọn òye sí ní sí wọn láǹfààní àti rí ìwò dáadáa. nípa yóò pé owó ọ̀pọ̀ ìkọ̀ ìkọ̀ tó ń báyọ̀ àyẹ̀dọ̀. pé àyẹ̀ máa wá bẹ̀rù ní bẹ̀rù pé bóòrò lọ́wọ́ sí lágbára àti dára kúkú wá ní ká kúkú tó wá dára padà. ẹ̀sìn tí a ń bẹ̀rẹ̀ àbí àwọn àgbẹ̀rù dáhùn fún wọn lérò pé iná láàrín kó ní kẹ́ ẹ̀ máa bẹ̀ kó wá ní kẹ́ ẹ̀ máa bẹ̀ kó ní kẹ́ ẹ̀ máa bẹ̀ kó wá ní kẹ́ ẹ̀ máa bẹ̀ ẹ̀rọ ẹ̀ sí ewu náà lọ́wọ́ ọlọ́run bá lè sí ewu ó wọ ògùnkùn náà lọ́run láyà tí kò sí kété kàtí tiẹ̀ máa ní ọ̀rọ̀ lágbàdo rẹ̀. إن شكر الروم عاد يسمع هو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه nígbà tí sáà yìí ní ó padà wá kú ló padà wá dẹni tí ó máa ṣàyẹ padà. ọlọ́run wá sẹ́ni tó ti kú dẹni tí yíyẹ padà wọ́n wà áhàwà alẹ́ yìí wọ́n ní kí ló wà the most simple thing fọ́lọ̀ jù wọ́n láwọn ìlú àti àlùlá. ọlọ́run wá fẹ́ kó lẹ́ pé ogun tó ń fún wa láwọn àfi kájọ nǹkan ìkólè bá a rí ni làwọn olè máa fẹ́ràn làálàá gbogbo àwíjàre ìfìǹkanjọ nǹkan tó tóbi jù lókè sámà ọlọ́run náà ló ní ọlọ́wọ́lá àṣíṣò hakim ọmọ alágbára ọmọ ọlọ́gbọ́n ọlọ́run ọba àríkẹ́ ọlá mo sọ pé yàsín kò lè yóò fi ìhà lẹ́rí àǹṣà ọwọ́lẹ̀ rọ̀rọ̀ tí wọ́n bí kò lè kọ́ ike láàrin. ní ànábìdá ọlọ́run bọ́lọ́run ọba tí ó dà yín padà náà lọba tó dá yín lákọ̀ọ́kọ́ òun lọ́ba tó sì ní mà nípa gbogbo tó dá nínú àwọn ẹ̀rí tọ́lá wọn bá rẹ̀ kí ọlá tí máa fi ń sẹ̀rí fún wọn wípé alálùkì yá máa kó ní kéèyàn máa sẹ̀mí lẹ́yìn tó ti kúkú lè fọ́lọ̀ pé táwọn afáǹpẹ̀ ní àdéhìsìdìláàlù bìlẹ̀kọ́lùkì àlá wàlẹ̀ àkìbárù yàní máa ń kánát kó dẹ́wọ́ tùhú kọ́ dẹ́wọ́ tán àlá àyàkálùkọ̀. المخلوق الأكبر والأعلى فأن يخلقك أيها الإنسان المخلوق الضعيف من باب أولى ọlọ́run ọba àlékè ọlá tó dá sọ́nà tó kí méje tó dálẹ̀ tó kí méje àwọn agé ńláńláńlá tẹ̀ ń pàdé lójú ọ̀rọ̀ náà ló dà àwọn ẹ̀dá mẹ́rin tó jù wọ èèyàn lọ. agbára tọ́lọ́run ọba àlékè ọlọ́run dá gbogbo nǹkan yìí bí ó ṣe dá àwọn náà ni ó dà wọ ọlọ́run ọba àlékè ọlá jẹ́ ọba tí ó kàgbà láti dáhùn ènìyàn àwọn àyà ń pọ̀nù kùránì tó wọlé náà ní ilẹ̀ bí ẹ wo ẹ̀dá ńláńláńlá dáadáa àwọn dáadáa ẹ̀dá ńláńlá yìí alágbára láti dá náà nínú sọ́wọ́tò ìsra ọ̀làm yẹmọ́wó análáhà lẹ́rí kọlákọ́sàmà wá ti wà láàrúgbọ́ kọ́dẹ̀rọ̀ nàálà ẹ̀yìn mi ti lọ́wọ́ wọ́n jẹ́ àlàlẹ́wò màgẹ́lẹ̀ ńlá àwọn ìbẹ̀fín táwọn èèyàn yóò wòye ni àlọ́lá fọ́lọ̀rọ̀ bá wa alẹ́yọ́ gbalápà sámáwá ti wà láàrùtù ọlọ́dá sámà ńláńlá méjèèjì ilẹ̀ ńláńlá méjèèjì sábà tó dáwọn ẹ̀dá tó tóbi sábà tó dáwọn ẹ̀dá ńláńlá yìí ọ̀rọ̀ lè dá wọn tó kéré sáwọn sọ́mà ní àwọn èèyàn lè dá padà ayọ̀ yìí náà tún wá bẹ́ẹ̀ náà ní òyà sí ṣùgbọ́n ó yàtọ̀ díẹ̀ ọ̀rẹ́sẹ̀ lẹ́bí kọlọ́kọ̀ sámáwá àti wàlá àwọn àbẹ̀kọ adúlẹ̀yìn àlẹ́ àyà kọlọ́kọ̀ mẹ́tì lẹ́wọ́ bẹ̀lẹ́ ọwọ́ ìkọlọ̀ àkọlọ̀ àríyìn ìwé náà wá bẹ́ẹ̀ nínú ọ̀là pọ́ọ̀n pẹ́ẹ̀tọ̀ díẹ̀ أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن يستمرون على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير ọlọ́lá ìnáwó ìsọmọ wa ó sì ń tí ó sọ́lọ̀ wa kò lágbára ní ọlọ́run bá wọ́n ní alẹ́rí ọlọ́pàá sinamá àti wà láàrúbọ̀ ọlọ́run tó yẹ pé òun dá gbogbo sọ́mọ̀ méjèèjì ní ó sì dá gbogbo ilẹ̀ méjèèjì ọlọ́run yà á yá tó kọ̀ lókè yìí náà

إنه على كل شيء قدير àwọn ilé ìfún wa káyọ̀ ìgbà àmà ọlọ́wọ́ ọba ọba tó lágbára lórí gbogbo kan ẹ̀rí kààrọ̀ ní àwọn ìtọ́lọ́wọ́ ọba káwọn àfáàdá fi ń sẹ̀rí àbí tọ́lọ́wọ́ ọba ga fún ẹ̀yẹ́ náà kùránì fi sẹ̀rí fáwọn àkèfèrí pálíkì àmà bẹ̀ ó ní pé alẹ́sìtìláàlú aláwọ̀ kúrò ilẹ̀ àjẹ́ tìrí mọ̀hásà bá ti rẹ̀ dáadáa èmi àti ńlá ìta rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn kìtì yẹn bá ṣàkóso ó ní bí tá a gbé lọ látàyè wá tàbí alákòóso ògbòdò lọ́lá ìjìyà ló ṣe làwọn kìtì yẹn bẹ̀rẹ̀ láfi ní kọ́ọ̀tù níjọba ayé náà fi ní kọ́ọ̀tù tẹgbẹ́ ẹjọ́ alákòóso lọ́kàn lè bá àgbẹ̀tọ̀ lágbájá lọ́wọ́ rẹ̀ fún tàbẹ̀tọ̀ tí a gbọ́ pé kéèyàn ṣàbòsí fẹ́ nìkan kí ẹni tọ́wọ́ ṣàbòsí ọmọ wàá jẹ ẹ̀san ìyà àbòsí òun padà àbòsí ló jẹ́ fún ẹni àṣàbòsí fún lẹ́yìn gbogbo dáwà ní lọ́kàkẹ́ alábòsí kọ́ òkú nílọ láì jìyà bẹ́ẹ̀ ni kó sí àti rí ọ̀pọ̀lọpọ̀ alábòsí tó kù àwọn alábòsí tó kù ní ìbò lóòtù yàtọ̀ ẹni tó kọ́ létí tọ̀ ní mọ́lẹ́sì ẹni tó bá ọ̀rọ̀ tó gbọ́ lọ́wọ́ tó bá tọ̀ ní mọ́lẹ́sì ní ìbọn ló ti jìyà jẹ ẹni tó pa ẹ̀mí tí kò sẹ́ tó pa láìsẹ́ tí wọ́n rí ní dára mọ́ fi wá fún ní ìbọn ló ti jìyà jẹ láàkàyè fún ẹ̀rẹ̀ pé ibìkan bàtà ti pàdé rẹ̀ tá a gbẹ̀sán fún kò wá síbò tó ẹ̀kẹ̀yà màmá tó tí ẹ̀rọ bá sáré kìyàmà ìtumọ̀ rẹ̀ pé ní bá sábò sí ti lọ gbẹ́nu rẹ̀ قبيلة كان تبوسيكو ما يسوكوا بسير فهذا مناف للعبد الذي من صفات الرب سبحانه وتعالى eléyìí tako déédé tí ń bẹ nínú ìròyìn ọlọ́run àti wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣàbòsí fáwọn ẹ̀dá láyé tí wọn ò sì rí bí jìyà àbòsí wà fàkádọ̀ al-hikmatul ilahiyya ẹkún ọlọ́wọ́ bá àríkè ọlọ́wọ́ padà wá fún ilẹ̀ ẹ̀yìn ẹ̀kún náà ní àkàdé ẹ̀rù bẹ́ẹ̀rẹ̀ ha lè dà kí ilé ayé kan ìlú ibi gbé kan gbọdọ̀ máa bẹ tí ò ní jẹ́bi ẹkún òfin ìdíjàdá wọlé ẹ̀kọ́ tó lù sẹ̀ ó gba ìyà ẹ̀sẹ̀ tó lù sẹ̀ dáadáa ó gba ìyà kó ẹ̀sìn ó gba ẹ̀sán tó kò sí dáadáa àwọn afáàní ilé yìí náà ní àlùkìyàmà láti ikú náà máa ní nínú àwọn ìtọ́lọ́ ọba àríkẹ́ ọlọ́fẹ́ fàlìkìyàmà rẹ̀ ọlọ́run fàlìkìyàmà rẹ̀ yóò wá sọ fún wa bí ìdí tí àlìkìyàmà ń bẹ ní kẹ́lì bá àgbẹ̀sá kẹ́ni sí dáadáa lè wá gbẹ̀sá dáadáa rẹ̀ kẹ́ni sáìdá lè wá gba ẹ̀sá ìdá ẹ̀ka òun Yunus ayẹlẹ kẹrin ìlẹ́fínà ìdíjẹ́ ọkùnrin jẹni a wàdà lọ́ọ̀hún wàdùlọ́ọ̀hún akọ́n ìnáwó wàdà lọ́ọ̀hún akọ́n ìnáwó ثم يعيده ليبلي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون ينجوكم جميعا gbogbo ìrẹ̀yà ọ̀dọ̀lọ́ ni wọ́n padà sí wọ́n àdá wọ́n àdéhùn ọlọ́run tẹ́lẹ̀ sí إنه يبدأ الخلق ثم ọlọ́run dá àwọn ìjọba tó bẹ̀rẹ̀ ìdáhùn náà ni ó parí ẹ̀dá síbi tó fẹ́ ọlọ́run ó ra padà jí ẹ̀dá dìde padà líyẹ̀ jìzíyà lẹ́dínà ámà pàwọn tá a kí wọn tá a gbàgbé ká lè bá a ní ìsàgbà lọ́wọ́ ọlọ́run ṣàlá ìrẹ̀dìsíyà lẹ́dínà ámà nù káwọn sọ́ọ̀lì hàk àwọn tí wọ́n ṣe dáadáa lè gbẹ̀sán dáadáa bẹ̀rẹ̀ kristi lórí dídí. والذين كفروا ẹ̀rọ tí wọ́n sì lè sọ́rọ̀ làwọn sọ́rọ̀ àbúrò ìhàmì mi ọ̀rọ̀ mẹ́rin ìyá ń bẹ fún wa mímu náà náà bẹ fún wa wà á lọ abo nàáyí àtìyẹ ẹlẹ́ta ẹlẹ́wọ̀n ti máa ká àná wọn kúrò náà níbàámu sí ìṣègè lórí wa. ìmọ̀ ọ̀rẹ́ mi ọlọ́run fi rinlẹ̀ pé àní ìdí tí a ní kìí àmà fi ń bẹ ìdí tí ń jí ń dé fi ń bẹ ní kẹ́ẹ̀dé ìgbẹ̀sán mọ̀tọ́ ha ayàkẹ́ kẹ́ẹ̀dógún iná sáàkà áàkì ẹ̀tọ́ akádò òfin yíha ètò ìdíjà olùlò náà sẹ́ńdì máa tẹ̀sà. iná sáàkà ọdọ̀ndọ̀ndé áàkì ẹ̀ ń bọ̀ akádò òfin yíha ìgbàlọ́wọ́ bá mo sì máa mẹ́ẹ̀ nínú bàtí ó dé kí wọ́n ní jọ́ǹdé ìdí ń ìtòjíṣà kó lò láwù ṣe ń bì máa tẹ̀sán kí gbogbo ẹ̀dá lè gbẹ̀sán tó ṣe níṣẹ́ inú súnmọ́tò sọ́ọ̀dì ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ọlọ́kùnrin sàmà sánmà àti ìrẹ́lẹ̀ báàkìlá àtàntòrí rẹ̀ dàdìkàdàmù lẹ́dínà kẹfẹ̀rú àwọn kèbèrè ní lérò pa àtàntòrí rẹ̀ fọ́ìlú ìjìnà síkì ọlọ́run ó máa dẹ́ta àwọn kèbèrè nígbàtà bá ní kẹ́mà rẹ̀ náà àwọn bèèrè wọ́n pé tí ò bá sáà kìí á tí ó ń tẹ́ wọ́n ṣe dáadáa tí ká wá gbé wọn sípò kan náà pẹ̀lú mọ́sílì nàbìlà áwùrì láti wọ́n bá wọn tó ń fàyà káàkiri àwọn tí ń dalẹ̀ káàkiri àwọn tí ń ṣìnà káàkiri àwọn tí ń ba ayé tẹ́ káàkiri sí bákan náà ni wọ́n ọ̀nàgbà àwọn olùmọ̀tò kiri àgbà ìfojà. tí ká bá wọn tí ń fàyà ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ àwọn tí ò fàyà ọlọ́run ni. káwa àníṣe bẹ́ẹ̀ ẹ̀sán gbọ́dọ̀ wà níbo láti wá fún wọn lẹ́sàn àkìyàmà náà ní àkìyàmà òsì ní bí àdìkìjì dédé nínú àyà mi ọlọ́run bá fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan yòówù ọ̀sìn rẹ̀ lókùnmọ̀kánú àwọn olùmọ̀tọ̀ sí rẹ̀ fọ́ọ̀mù dínà lọ́sí fi sọ wípé ọlọ́run bá àlejò ọlá ní bá jẹ́ pọ́lọ́run bá rò àyè rẹ̀ fálákò sí kó díyà àbòsí rẹ̀ nínú yóò túmọ̀ fọlọ́mọ bẹ̀rù lágbára àti fi ẹ̀dá lábòsí àdúgbò túmọ̀ fọlọ́mọ bẹ̀rù mọ̀ pé kó fi ẹ̀dá lábòsí àdúgbò túmọ̀ fọlọ́mọ bá yọ ọdún sálábòsí gbogbo túmọ̀ má dẹ̀dà yí èèwọ̀ ní káfọ̀ yọlọ́wọ́ bá àdìgẹ́ ọlá ọlọ́wọ́ àbòrí sọba tí ò lágbára àti má lábòsí ọlọ́wọ́ àbòrí sọba tí ò mọ̀ pé kó ń fi ẹ̀dá lábòsí lọ́wọ́ àbòrí sọ ọlọ́wọ́ ọba tí ń fi àbòsí alábòsí rìnlẹ̀ àwọn àrò pọ̀pọ̀lọpọ̀ alábòsí ń bẹ̀ láyé wọ́n kú orí yàgò sí wọn jẹ́ ń túmọ̀ wípé wẹ̀dábà ayé àsólà àdáàbò wọn fi dárí ọ̀rọ̀ bá dárí kòríà àfikún ọba ti bá wọn tọ́jú ìyàgò sí wọn ó lè má jàyé bí ó ti jẹ́ wọ́n sì ti jẹ́ àfijọ́ sì ní ẹni tó ń bẹ alukur'an tọ́lá ọba àlejò ọlọ́fíìsì ẹ̀rí pé ejí ìdí ń bẹ àwọn afáàgbé ní al-istidlal bi ihya'i al-mawta fi dunya ala sihhati al-'ashr wan-nashr káfí ẹ̀rí pé àwọn òkú kan ti kú láyé tọ́lọ̀ ń padà ní kájìdì káwá fi ìyún ṣẹ̀dá tọ́lọ̀ ń bá láyé ṣùgbọ́n mi àti ẹni àbí àbáwọn tí ń bẹ́ ń bẹ̀ tí wọ́n ń jẹ́ ẹ pẹ̀lú tí mi àti tí wọ́n rí kí wọ́n lọ́wọ́ tó. láti náà kò lọ́pọ̀lọpọ̀ ààyè àwọn àtàn àwọn ti kú rí wọ́n á rí jíǹde kíákíá ayé táwọn èèyàn bíi tí wọ́n gá wọ́n tún dìde wọ́n fún wa àwọn ọlọ́run wá fún wa lérò ìpàkóso rẹ̀ ọlọ́run sì ní parọ́ nínú àwọn ìkà tọ́lọ̀ ń wa níta àwọn tá kú níta padà wá sẹ̀ nínú ìbábọ̀rọ̀ àkọ́kọ́ ìtàn tó jẹ mọ́tàlélẹ̀ àṣìhábò وإذ قال وإذ قضت نفسا فتارعتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها أما كانوا نكانوا عواتي وانجا olùtẹ̀lé نبي موسى ẹnìkan bẹ́ẹ̀ nìkan ti ṣìlá ọmọ akùnrin tọ̀ ọ̀wọ́ ọmọ ẹni tó bá léèwọ̀ ẹni tó bá yẹ̀wò rẹ̀ zèzì nínú àlùkà wọ́n wá ń wá wọn wá ní ọ̀rẹ́ wọ̀nyí lè kọ́ tẹ́lẹ̀ tó mú náà sẹ́yà. nígbà tẹ tẹ pẹ nìkan nú ara yín fàtàrọ àtúnfíà tẹ ń ṣe ìrẹ́jì tí ò yẹ darí tó pa ọlọ́run mú fún ìjọ máa kó nǹkan tẹ́kì tó wù náà ọlọ́sìn náà wá sàdé tí ẹ má sọ pé ilé káwọn ń tu sọ fún wọn sáré nípa kó ìwò owó ọ̀bì ha sọ fún wọn àwọn ewé lẹ́yìn tó lọ́wọ́ ní kí wọ́n mú màlúù ilé fàkúnlẹ̀ tó yẹ fún òwúrò bá adìyẹ ẹ̀dì màlúù ẹ̀dì náà sàárẹ̀ rẹ̀ wọ́n làwọn ní kẹ́ni tó kú ó sì dìde lójú gbogbo wọn yẹn ó sì sọ pé lágbájá ló pa ó sì kú àyà ọlọ́run àwọn ìfọ̀kàtà yóò fi ìlàwọ̀ ìgbọ̀ọ̀ta bá a ṣe ṣe fún lágbájá yìí tó ti kú lójú tí tẹ́ ẹ̀dá ó ti kó kù bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ṣe fún gbogbo òkú tó kú tí ó yìí lẹ́yìn tí òkú máa ọlọ́run ṣe lẹ́yìn kọ́ lè bá fàwọn àmì ẹ̀yìn ilẹ̀ alẹ́kún kẹ́lù bá ṣe láákàí láyé mi náà kùránì náà ìdọ́rọ̀ ti pa ìtàn àwọn tẹ́tù padà wá dìde fún wa ní lẹ́yìn ó bí ọlọ́run ọ̀gá lẹ́yìn tó nígbà gbọ́pọ́ lọ́wọ́ bá lè gbéyàn dìde ó nígbàgbọ́ nígbà tí nígbàgbọ́ rẹ̀ pẹ̀lú kó fojú rẹ̀ gẹ́ni yá fi jẹ́ bẹ́ẹ̀ sì ni tí èèyàn bá ti rí nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí yẹn ń gbọ́ nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà kí yẹn gbàgbẹ́ náà gbọ́ kí yẹn padà wá rí bí yẹn ń gbọ́ ni ó di kígbàgbọ́ kó nípa lọ́kàn yẹn jùlọ ẹni tí wọ́n sọ fún pé àdúgbò ẹgbẹ́ wọn pè nígbè tó sì wọn ló ṣe bàtà wọn náà wọ́n gbà kan ní àgbègbè ni yazidu yakina nínú pè ní àìyàn yakini àmọ̀dájú tó ju fi ọmọ ilẹ̀ tí ò sí takò láyéláyé ìwé ìlànà ìfọ̀ ìmọ̀ àti sàlámù fẹ́ lọ́dọ̀ lọ. ìwé ọlọ́run bá rẹ̀ tí wọ́n lọ́wọ́ ẹni kọ́lá ìbára ní ìmọ̀ràn bí àrùn ní kẹfà tó ní ìmọ̀ọ́dá. ìbáyé mọ̀ ẹ̀rọ sílẹ̀ ìmẹ́lì ìwé na sọ́ọ́ gàmá ni kọ́ọ̀lá bàlá na mi ọ̀lá ìpìlẹ̀ tó máa ń nà kọ̀rọ̀ bí mo fẹ́ kí gbàgbọ́ mi kó ní bá nà máa lọ wá ẹyẹ mẹ́rin wá ẹyẹ mẹ́rin yìí kọ̀ wọ́n ti wá wọ́n wọn wọn ẹyẹ tí ò ẹyẹ tí ò sí bákan náà gbọ́n wọn mára wọn wọ́n ti wá gbọ́n wọn mára wọn tẹ́ fùmọ̀jà alákólégà balẹ̀ nínú náà tó sí á búdí ẹ̀ sápọ̀ ọ̀tọ̀ búdí ẹ̀ sápọ̀ òsì búdí ẹ̀ sókè iwájú sókè tẹ̀yìn ọ̀hún náà wọ́n máa wá pé àwọn ẹyẹ yìí pẹ̀lú ọkọ̀ wọn máa pe àwọn ẹyẹ pẹ̀lú ọkọ̀ wọn yá àti ìnákàsá àyà wọn ní kíákíá ni wọ́n dìde tọ̀ ní tipó ti kú eléyìí ó ṣẹlẹ̀ báyà wà ní sara ó fojú ara rẹ̀ báyìí. kọ́lì bá rẹ̀ kọ́lọ́ ọba rẹ̀ àzìzún alágbára ni hakimu ọba tí ó lọ́gbọ́n ni. ilé nà ń bẹ lóòótọ́ tó lọ pa fún alukóhánì inú òtẹ̀ tó lọ pa fún wa nú alukóhánì nù tà wọn ká fún ká padà wá jìnde ó ní ìtàn ọ̀zọ́yìn aláàlákọ́lá wọ́n fọ́lù fọ́sìrì náà ọ̀zọ́yìn rẹ̀ nílẹ̀ ní ìkẹ́nínú àwọn èèyàn tí ń bẹ̀lásìkò yahood ó dẹni ẹni dáhùn àbí pèrè lọ́wọ́ ọ̀kọ́lá tí yahood ọ̀zọ́yìn ọ̀zọ́yìn ọ̀kọ́lá tí nasọ́rọ̀ ìmásíyìn ọ̀gbọ́n ọ̀zọ́yìn rẹ̀ ní àwọn àfà lọ́lọ́run sọ nígbà tí ó dé ọkà lẹ́bí ìbàbọ̀ àdàkọ̀ọ̀kọ̀ tí wọ́n yẹ kọ́ yàtọ̀ náà dàbọ̀ òṣìṣẹ́ kí ànábì sọ̀rọ̀ yìí fún wa arákùnrin kan mọ̀rọ̀ aláàkọ́rìyà ó rìn ó máa ń rìn dèlú kàbí kí á rìn dégbè yìí kí á ní gbogbo ẹtí ń bẹ nínú gbèjì kú ẹyà kódà di ègbè wá mímá bóńtọ̀sì ló ń rìn kọjá àlùkà ọ̀yẹ̀kọ́ orí ẹjọ́ náà ara ẹ̀rọ ọ̀ṣẹ́ tí gbogbo tí ń nínú ìlú ìtìpara. قال أن لا يحيي هذه الموتى èyàn bá ti kú aláyọ̀hìyẹ kí ìfàyọ̀hìyẹ láhùn áàmì kó ọlọ́run ó sì wá lágbára àti dá gbogbo àwọn lẹ́yìn kadà bá àdàmà òtì ha lẹ́yìn dájú tán. ọlọ́run á fún mi lọ́wọ́ sí ẹ̀sìn tẹ́lẹ̀mẹ́tì. bàálà àtàwọn ọmọ orí àtà hundred years fún mẹ́ta ìtàkù lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tó fi kú ọlọ́run wá gbé ìdílé padà. ọlọ́run wá bèèrè lọ́wọ́ rẹ̀ kẹ́rù lẹ́dọ̀ọ́dà ọjọ́ mélòó lọ́tún ṣe fún ikú náà bí owó náà ẹ̀rẹ̀ owó náà bí kú ni. gbàwọ́ lọ bí ẹ̀bẹ̀ ń bí kù mẹ́kù ń ti hundred years ní ẹjọ́ kù. ìwà ń bá wà lóòrùn pé làdí fún ìyàwó máa mo máa lo ọjọ́ kan àbíkí ní áàpù ni mo lò ní àdúgbò yìí. قال بل لبثت مئة عام ọtí lo tí ó dí lọ́gọ́rùn ọdún ní ìjọ ọtí kú àti ọtí èyí kọ́wọ́ lè rìnà rí pẹ́lú ọmọ bá lágbára ó ń tọ̀ òun kọ́ lọ ń pa oúnjẹ lọ́wọ́ bó jẹ́ kí kẹ́kẹ́ sẹ̀lẹ̀ sí oúnjẹ lè kú bẹ́ẹ̀ ni àkúnlẹ̀ yẹn àkú ó kú yáyá ọlọ́wọ́ lè rọ̀ mọ́ ilẹ̀ àtẹ̀ áníkà ورسلنا تقبلهم وشرابك ورسلنا تقبلهم لم يتسرن يا لم يتعفن وتيمام كبك وانظر إلى حمارك ورزتي إنتين جاكم ولنجعلك آية للناس أمتي ليس بفهم يتعلق بأتي yíò kú lẹ́yìn tó ti kú. Ẹ̀kú tó wà mẹ́yìn ọlọ́wà ní wọ́n bí ogóra kúrò rẹ̀ sì bẹ̀rẹ̀ sí máa dìde ṣùgbọ́n ṣí ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́ọ̀mù fún mànàkì ṣùgbọ́n àlàhàmà ojú rẹ̀ lẹ́kùnrin akọ́lẹ́ fọ́ọ̀mù ojú rẹ̀ ní ẹran bẹ̀rẹ̀ sí máa lọ lẹ́mà egungun ó wá di àkúrẹ́ tí ń sẹ̀ ní lẹ́yìn tó ti kú nígbà tó ń àwọn ìtọ́lọ́ ní kó gẹ́rin yá fi jẹ́ إمام سبي عالم أن الله كل شيء قدير أو تمام باي بلما بالك ولا على كل شيء قدير أبتني أتى لون بدوكا إنودا تلفق فوانك وتقولي تقرا واسد قصة أصحاب الكهف الكهف آية 21 ọlọ́run bá padà wí fún wa lẹ́yìn tó bá kàn yín fún wa kẹ́ tó yé wọn lẹ́yìn kẹ́ ti kú ọlọ́run wá wí fún wa bí a máa máa pa wọn. أقوى وليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها فماما أطوك الإمام قال ما بالك يا لا دم ولا ما دم ولا فالإمام قل الساعة إذن جاء الجن لا ريب فيها kò sí iyèméjì pẹ̀lú ṣẹlẹ̀. bákan náà nínú àwọn tó ṣẹlẹ̀ ní Ayyub alayhi salam ọba àlejò ọlọ́dà ẹ̀wò pẹ̀lú bọ́lọ̀ ọba dà ẹ̀wò pẹ̀lú ẹ̀mí rẹ̀ ó dà ẹ̀wò pẹ̀lú fámìlì ó dà ẹ̀wò pẹ̀lú nǹkan mi ọlọ́run padà wá là ó là fámìlì tó lọ padà wá dé bákan náà àwọn tó wọn ọba àlejò ọlọ́dà yé wa pé àníyàn yóò dún kẹ́yà tó padà wá dé tí òkú ma oní tó nílẹ̀ inú ta nípa bọ́lọ̀ ọba àlejò ọlọ́dà sọ nípa àdàbíyà mọ́sá àdàbíyà mọ́sá àdìsàlá ìmáyídà pàtí máyí tí ń sọ àdìsàlá mọ́sá làyè fún wa àwọn orin tọ́lọ̀ wọn bá àríkẹ́ ọlá sí fún òun èyí tí a ní akọ́lọ̀kúnlẹ̀ kan nínú ọdún yìí ní kàwé láti tán ìwé kébì ẹ̀ṣá ọlọ́run fún alágbára kí n máa mú ẹyẹ tí a mà tá a mà bí a mà á wà ní kẹ́yẹ kó bẹ̀rẹ̀ ìfẹ́ akẹ́gùn sí fàáfù kò fi ìfẹ́ akẹ́gùn sáàmà tá a mà ẹ̀yẹ́mẹ́yẹ tẹ́ ẹ̀ ti máa ní oríṣiríṣi gà. ọ̀tẹ̀ wọ́n sùn ẹ̀yẹ́mẹ́yẹ tẹ́ ẹ̀ fa màmá èyí àyíṣà lónìí tèmi ìmà àmà ìfẹ́ ìmà àmà fàánfọ̀ kò fi ìwà ìfẹ́ atẹ́kùn sára àmà tí mo máa gbé ẹyẹ ọ̀yọ́kùnrin ọ̀pẹ̀yẹ wa pè é nìyẹn láà nípa àwa pẹ̀yẹ láyé tí ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọkùnrin náà kí máa ha àlàáfíà ẹni tí ò lè rí èyí máa jẹ́ nìkan tí ó sọ ọ́ tí ó lè rí ọ̀rọ̀ abọ́sọ̀ ẹni tó ti dẹ́kẹ̀ tí ara rẹ̀ jẹ́ lọ ìyẹn wò ó sàn ní ó jẹ́ lọ́wọ́ òkè yìí láwọ́ ó ti àárín ìlú ẹ̀dá wọn. Nínú tẹ́lẹ̀ bí wọ́n ẹ̀sà ṣe káwọn èèyàn rí ni káwọn tó kú ẹ̀ṣá yà wọ́n rí wa. Káwọn ẹ̀ṣẹ̀ rí. Tó ti mọ̀ fọlọ́ ọba tó fún ẹ̀ṣá lágbára àti iye tó ti kú sóhun wà lágbára àti iye tó ti kú. Lẹ́nu kan òfin ta kó ìjíǹde àfẹnilá káyọ̀sí. Mo ká ń ka ìdí nípa ń ka níta lásán. À ń ka láti lè fi ìtàyẹ̀ ní ilẹ̀ káwa náà lè tún àwọn àfẹ́ olùmọ̀ wọ́n lẹ́yìn mẹ́fà tá a kà yìí. Ona náà ni gbogbo àwọn ẹlẹ́ẹ̀rí tẹ́sìn fi fìdí ìrìn rẹ̀ tẹ́wọ́ ka Quran láti bẹ̀rẹ̀ dúpẹ́yìn àwọn ọ̀nà tó lọ́wọ́ bá àdókè ọlá fi ṣe ẹ̀rí méjì ìdè làwọn ọ̀nà mẹ́fà tá a gbà tí méjì ìdè ń bẹ tí bẹ bóò ṣe ń jẹ bóò ní ṣe jẹ ìròyìn ìjíǹde wa kó bá lórí dáadáa kọ́nà kí ó máa kàwọ́ fún àwọn tí ìjíǹde wọn jẹ́ ìjíǹde ìbànújẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk بسم الله والحمد لله وصلى الله وسلم